bọ́ bá jáde ń tó tún jẹ́ òun jálàdì pẹ̀lú tí jálàdì kó sínú bóyá olè àbí àbìrì àbí òun ń ṣe yàwúyàwú káàkiri kò lè lẹ́yìn ọ̀. àkọ́kọ́ o àkọ́kọ́ lọ́rọ̀ tó kọ́ mọ́ ó pín ọ dúkọ́ jáde ní kẹtùwà mọ̀ gbọ́ ìròyìn pẹ̀lú kọjá lórí Ọrụ ọrụ ọrụ ń ṣe é tí àárọ̀. adé bí a ti ń àwọn àlejò àti àwọn bàbá wa tí ń bọ̀ ibẹ̀ lè ní tí nǹkan lè mébi mọ́ra mọ́ tí ọ̀sán ti tó ibẹ̀ láti ké lóò ibẹ̀ mo ti tó jẹ àárọ̀ nítorí tí èmi ò. ìgbọ́rún lọ́rọ̀ sí ọ̀hún làkí nàdá jẹun. ẹlẹ́ẹ̀kejì mú ọ̀rọ̀ ó ní wípé má gbàgbé mádùn ìsìlámì o má gbàgbé àyè yìí o torí ọwọ́ gbàgbé ẹ̀ ọ gbàgbé ẹ̀ ọlọ́run sì tiẹ̀. Bàbá wá ẹ̀dájọ́ ni. Ẹ̀dá yòówù tí ń wùwà àkà olúwa rẹ̀ ń dájọ́ ni. Èmi ò ní ìsá láàrin kó ti rí ìwọ ò ní ìsá láàrin kó ti rà. Ìwọ ò ní ìsá láàrin kó ti rà. Wọ́n

ẹni ẹni tí ó ń ṣe dáadáa ń ká jẹ́ ń dájọ́ ni ẹni tí ó ṣe dàkejì tó náà ń dájọ́ ni kálukú ní ọ̀ka jọ wá ní oṣù tí kálukú kò tẹ̀lé ọ yàtọ̀ oṣù tí ó kálukú ọ̀tá ká jọ. yóò kó. torí wípé bí ó ti ń sọ mò ń wojú ẹni tí ń lísìn lísìn ẹni tí ń jọ́sìn jọ́sìn kó rọrùn ó sì yàgò lé wọn fọ máa lé yìí ìyàwó wọn tún ju tèmi lọ mẹ́rin làbọ́ ní èmi ní mẹ́ta tèmi náà wọ́n òjòjò ẹjọ́kùnjọ́kù Tí wá orírekóríre ọgbọ́dọ̀ gbé orin, ẹ máa sọ pé àjọ tó wà lè báyé tún la ẹ̀ẹ́sẹ̀ rí ìlà àti àwọn káàkiri wà lè báyé tún la ẹ̀ẹ́sẹ̀ rí. Ẹ̀yọ́ ẹjọ́ Àwọn àríkánù rẹ̀ làgbèrè, Zina, olè, ìrọ̀pípa. Kódà yóò kó ìsìnbí ní bí ọjọ́ orí ìjà ìlú. ẹlòmí ìgbà táà ti ti kọjáde kọ̀tẹ́ ní ìgbìyànjú àjòwájú náà pé bí a ti ọlọ́run jẹ́ sórí rẹ̀ o mọ́tẹ̀wọ́ gba jàhádà lọ́wọ́ wa o mọ́tẹ̀wọ́ gba o sọ̀rọ̀ bí yóò bí ọlọ́run bá tún àwọn bá wà débi láyé ọlọ́run bá sẹ́yìn lẹ́sàn án kò ní fi ilẹ̀ láìláyé àpọ́nlé tẹ́ ẹ sí fún wa yìí èèyàn ń gbẹ̀sán rẹ̀ láyé nínú ìjọ ọlọ́run ní kò sì ní dùn dáadáa gbogbo ń tọ́lọ̀ wọn àti fún yín pátá lọ́mọ ọlọ́run kò ní sí kan fún inú wọn wọ́n àjọkọ̀ soso ọlọ́run wọ́n aláìlá ìlọ́lá wọ́n aláìlá ìlọ́lá wọ́n aláìlá ìlọ́lá abẹ́nà ọ̀bánú àná rẹ̀ àtẹ̀yìn ni àti gbogbo àwọn olùkọ́ tí wọ́n tẹ̀lé wa wá tí wọ́n ti ju ọlọ́run wà láà ọlọ́run bá sẹ́yìn lẹ́sàn-án rí kò sí ń tá a fẹ́ gbé fún yín tó tó àsìkò tẹ̀ sílẹ̀ àti ìtìjú ọlọ́run wà láà ọlọ́run kò bá sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run kò bá sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run fi yín lẹ̀ láìláì a fẹ́ kí àwọn ọmọ yìí a fẹ́ mú di ẹni rẹ̀ lọ́jọ́ wẹ̀ ọlọ́run tá a bá ṣe bẹ́ẹ̀ fún torí kí máa bá àyàn ló jẹ́ tí wọ́n tọ́ka wípé ọmọ ìkọjá máa lè islamic ti ń ṣe láyé hmm. àwọn ìbànújẹ́ ẹgbẹ́ ti wà bí sí ẹ̀pọ̀ ìkan láàrin ẹgbẹ̀rún níbi ọba tẹ̀lẹ̀ sí wọ́n sọ pé gbogbo wọn náà dáni òdodo ọ̀rọ̀ òdodo náà ló sì jẹ́ kò sì ní dábà parọ́ fún wọn torí àwọn táwa náà bí kí wọ́n mọ̀ parọ́ fún wọn nígbà táwa sí lọ. ọlọ́run ọba wa pẹ̀lú yín o ọ̀làkárí àgbàdo ìlúgbà àmọ̀ sí àwọn àfọ àwọn lọ ògbóná ni àsìkò díẹ̀ sí mọ́gíríbì ò ní báyìí bí ìsinmi wọlé ẹ̀sìn. obìnrin ọgbà bí wọ́n ń gbà jáde kọkùnrin ọgbà bí tí ń gbà jáde láì sí ìpìlá